بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته àmbẹ̀ ọlọ́run ọba ọba tí ó tóbi jùlọ ẹlẹ́dàá wa kó fi wá ṣe kò ń gẹ́ oríire ayé àti alkiyama látara mímọ́ gbọ́ látara mímọ́ sọ àti mímọ́ gbọ́ àgbọ́lò ọlọ́kọ̀mọ́sà ṣe bẹ́ẹ̀ ní rọrùn fún wa ní àsìkò tí a tún ti ń gbọ́ra wa yìí a mọ̀ yànnàná wíwí àwọn gbólóhùn mímú àwọn gbólóhùn kèfèrí kúrò lẹ́nu káfíntọ́ ọlọ́run rọ́pò àti sọ̀rọ̀ nípa ẹbọ àti wípé ọ̀pọ̀ ẹ̀ka púpọ̀ ó pọ̀ nínú gbólóhùn ó pọ̀ nínú ìṣesí ó pọ̀ nínú hùwàsí ó pọ̀ nínú iṣẹ́ ṣùgbọ́n tá a bá ti gbàgbọ́ yẹ ẹ̀sìn ọlọ́run tá à ń bẹ ọlọ́run kọ́lọ́run máa wá kó nínú ẹ̀bọ ọlọ́run fi dáadáa ó fi rọ́pò tí ó jẹ́ sábàbí oríire àtàlìkìyàmà òun náà làwọn gbólóhùn ìrántí táǹpẹ̀ ní àdíkìr àdíkìr ní wọ́n ṣe pé nínú ìlànà ti mọ̀ ó nìyẹn ìrántí ọlọ́run so àwọn èèyàn wá pè ní àsíkìrì azikir tí mo wí yẹn ni wọ́n pè ní azikiri torí pé n tó jẹ́ kí n pè báyẹn òun ni wípé àwọn èèyàn ó sì bí àwọn kan wọn ni wọ́n mú dáadáa wá kìí sòjú sí ọlọ́run orúkọ ohun tó òjú sí ọlọ́run mú wá iná làwọn náà mú wá bàtí nǹkan mí wọ́n gbélé ẹ̀rọ mẹ́ yóò wá jọ ẹ̀sìn mo sì máa ń sábà sọ wípé kò sí nǹkan kan nínú ẹ̀sìn tánàbí ò ṣe dáa ju gbogbo ayé lọ wàláhì làbí ọ̀kan nínú ẹ̀ azikir ó tawájí púpọ̀ lórí pé ẹ máa rántí ọlọ́run lórí ahọ́n yín àgbà wá nínú ọ̀rọ̀ ẹ̀rí tó pọ̀ náà wípé ànábì sallallahu alaihi wasallam ahọ́n rẹ̀ gbẹ fún azikir ó ṣe azikir ju gbogbo àwa tọ́lọ́run sí lọ. ẹni tó bá ní citadel kọ́ ni wọ́n pe history muslim táàmù sábà mú káàkiri yẹn of the believer ṣé gbogbo tí ń bẹnú ẹ̀ ìwọ tí òun kì í bá pò káàkiri ṣe gbogbo tí ń bẹ́ẹ̀bẹ̀ẹ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ bí ń ló ń wò ló sì sọ gbogbo ẹ̀ inú ọkọ̀ rẹ̀ ló sì ti sọ tí mò ń láti ìjírá 1443 kọ̀ì 44 ńlá tí kìí ṣe gbogbo ẹ̀ ló wà ní sẹ́ ọtún kú ń bò mí o ti sí rálẹ̀ táà tí mọ̀tẹ́lá ń kíbà kò káàkiri àtàwà sáà kí ó tàà jẹ́ tàǹpẹ̀pẹ̀ àtẹ̀ntí ń gbọ́ pé ẹ dákun kí wá ló tí àfi ní mú àkàtò burúkú kò lẹ́nu àtàwọn àzíkiri rọ́ sóyé kí ló dé káà ní múyàn kó lẹ́nu ìyẹn lè ṣàdúrà ọ̀kan ṣe wá àti lórí rédíò ó ní sàábé kan ó ṣe àdúrà kan kìí ṣe sànàbì ló mú wá mo òní náà kìí sànàbì ló mú wá ọ̀dún gbòòrò ṣàdúrà yẹn wá sọ báyìí ó sọ àdúrà tí a mọ̀ sí fẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamdu hamdan tayyiban ṣé eléyìí ò ti wà mọ̀ wọ́n á rò mọ̀ tí mo ti ń gbọ́ prógrámù yẹn ṣé eléyìí ò ti mọ̀ pé èèyàn lè ṣàdúrà tó mọ́ ìbáàmọ́ jẹ́ pé ànábì sọ àdúrà yẹn ṣé kò tí ìgbàgbọ́ yẹn súnà dédé. ọmọ ah. wàjá àdúró bí àwọn iṣẹ́ kọ̀nẹ́tì àfosùn wọ́n mọ súnà ànábì wọ́n kàn mọ̀ ọ́n mọ̀ ṣàkóso tí yẹn bá ti ń jẹ́ ní ìbàjẹ́ kò ní fẹ́ ti bẹ̀lẹ̀ yóò wá bí ó ṣe dìfẹ́ǹdẹ̀ ní gbogbo ọ̀nà èèyàn lè ṣe dùá kó sàmọ́jà dùá burúkú lọ́nà tó ń gbà ẹbí bùkátà ẹnìkan yàtọ̀ sí tẹnìkan èèyàn lè ṣe dùá tó jẹ́ pé ó tọrọ báyìí iná ló farú dùá àti sọ̀hábí yẹn ṣe lẹ́yìn sọ́lá nínú sọ́lá lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tánàbí sí kọ̀ǹfàm rẹ̀ ló bá sì bẹ̀ sí ló kàn yà síbẹ̀ yẹn ni o ṣùgbọ́n èyí tí a bá ń ta kò nínú àwọn àdúrà àwọn adìyà àwọn àdúrà yẹn ẹ ti rí sábà bí àtakò nínú tí wọ́n ń wù yẹn gangan bí tí mò ń lọ nù kì í ṣàdúrà mímọ́ ẹ lọ wo kútúbà yàtìn àdúrà mímọ́ wà ń bẹ ìsọkúsọ sí wà ń bẹ iná tí wọ́n kàn dé ẹ̀mọ̀ ìfọ́nà tó bá fẹ́ kà ẹ lọ kútúbà tọ́ha ẹ lọ kútúbà ti sọ́dátìrò wákíà kìí ṣe ẹnu wípé kò wá látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala sallam ṣùgbọ́n wọ́n ti pe nǹkan míì tí èso lọ́hun sọ́lọ̀ ni hariwa bílà sọ́lọ̀ ni hariwa bá bílà sadada bílà sọ́lọ̀ nu ṣé nínú àsìnáwò láàrin sán lélẹ́yìn wà ẹni ẹ̀dẹ́kan ẹ̀pẹ̀ wọ́n kẹ́ ń ṣàlàyé ẹ̀ wọ́n ń rọ́bi wọ́n ní bíákè ábílà bíákè aró àbílà sádàdà àbílà ó pọ̀ mbẹ́ ìrìnà tí lásìkò tí mo ń sọ̀rọ̀ yìí dáadáa ìsìn mú bi tí àkọọ́lẹ̀ rẹ̀ wà lọ́wọ́ àwọn tí bá ń gbọ́ mi nìkan lọ yẹ̀wò dáadáa wọ́n pe tẹ́lá kan ní duaul fawzil azim ọgbọ̀dá kan sóò ní fawzil azim mẹ́ẹ̀ èrè ń jẹ tó tóbi ní jẹ́ fawzil azim wọ́n sì kọ́ àwọn kótóbà wọn náà sínú ẹ̀ ibi tó ti ń porúkọ àlùjànnú ṣé alùsùn náà kún rẹ̀kọ̀mẹ́ndì tíra yẹn despite ìpàdé àtọ́dá wà ń bẹ̀ ọmọ ìyá kan gbé àkọsílẹ̀ àdúrà kan hàn mí kìí so ní kéwù bọ̀ tó lè kankan dákun sóun lè mọ̀ fẹ́lẹ́ ìbẹ̀ lọ́hùn mo sì jókòó tì lọ́fíìsì ẹ̀ mo wò ó mo ní òòlè ti bẹ̀ lọ́hùn àyà kọ́ra ń bẹ́ẹ̀ o àdúrà tó máa wà ń bẹ́ẹ̀ o bọ̀ yóò ṣàdúrà yẹn kan ó kọ àlùjọ̀nú Yorùbá ní imí tíntín lórí nínú kíni létí àwo kí ni àà subhanala ẹ máa wo àdámọ́tọ́ <laughs> so ó ti sọ dìbàjẹ́ ó ti sọ dìbàjẹ́ ṣé àwa àfúrófè lẹ́yìn rẹ̀ pé yóò kà bóyá yóò kà díìsì tádùá wa mẹ́ àdékì wa mẹ́ yóò kà ń yóò kà mímọ́ tó jẹ́ pé wọ́n sọ lẹ́nu yóò kà ń yóò tún wá kà débi tán ti fọ́ kàlùjọ̀nù àwọn sọ pé yóò tún wá ka orúkọ kìíní yẹn ó dà náà àwọn àfáà kan bẹ àfẹ́ ìsù náà pè wọ́n wọ́n là ẹ̀là káàtì mi kìíní yẹn o ẹ̀là káàtì mi orígun mẹ́rin ni o ẹ̀kọ́ jùbìrìlù sókè muhammadu sísàlẹ̀ Allahu síbì kan jùbìrìlù mikaela síbì kan káàtì mi kí ló kọ jùbìrìlù wọn bẹ kí ni á sì ní nǹkan kí ló dúró fún ní sunna nàbí nínú ẹ̀sìn Islam ẹ̀ẹ́bùn ẹ̀fún mímù kan lójú tó fẹ́ o tó jẹ́ bí ihò téèyàn lè kó sí ìbẹ̀lẹ̀ ẹ̀kọ́ àníyàn sí. wọ́n wí lẹ́nu wọ́n sì ń kọ́ lẹ́bẹ̀ẹ́ orúkọ muhammad ò ní bùkátà kankan ṣe nínú dùá nípa wípé a pè é ámbèlẹ̀ tí ó tó muhammad sallallahu ta'ala alaihi wa sallam mo ti sọ kọjá rí àwọn sọ̀rọ̀ pè nínú ilé wọn nípa kí wọ́n bẹ lọ́hùn wọn pè rí wọn lọ bá ní odò lọ òun náà sì pé nǹkan nílẹ̀yìn ọlọ́run sallallahu ta'ala alayhi wa sallam fàyínà làkàrà ọ̀dà àwáàt a ṣe díkìrù a ṣe dùwà mínà jálil kùrbà ẹ̀sìn ọlọ́run tó tóbi ni wà fúdọ́lẹ̀ ìbàdà ìwọ́ tuntun ọlọ́run tó tóbi ni ẹ̀sìn ọlọ́run tó ti ga ni táǹfààní ń bẹ ń bẹ tó pọ̀ rẹpẹtẹ lórí ilẹ̀ ayé àtàkì àmà níta wá fẹ́ pé àkíyèsí yẹn ṣe ẹdún kádún ní màdìkáàdù tó wà látọ̀dọ̀ muallim al ẹni tí ń kọ́ wa ní orí sábà ní ọ̀nà tá a gbà sórí ilẹ̀ àtàkì àmà wọ́n ní àsọ̀lá sọ̀látù kan bẹ kí ló burú ń bẹ sọ̀látù tún jiná kí ló burú ń bẹ sọ̀látù rí fátì ìwọ ní kí ló burú ń bẹ ó sì rí gbólóhùn tí ànábì tó recommend kéèyàn kankan kéèyàn gangan kó bá làákàyè sọ̀rọ̀ náà ti àkórófò kò yẹ kí mi owó ojú ọmọ láyé láì sọ gbóhùn tá yìí ọtí lẹ́rìí pé sọ̀rọ̀ sálàm sọ wípé ẹ wí báyìí ẹnìkan ló sọ tọ̀hún yẹn tẹ́ ń wá nákàlí kiri tẹ́ ń wá kíní kiri ẹ̀yin náà mọ àwọn tẹ́ lọ àwọn ń agbára káàkiri ayé ẹ̀wọ̀n ṣe fàárí pé níbo nìwọ ti rí ti àwọn ní kíní ló ń kọ́líìgì nǹkan ló fòun à bàbá ní kíní gan làwa gbé lé lọ́wọ́ ẹ̀ bàbá ní táwọn ti ń sayé nù táwọn ti ń jẹun nù sọ́ọ̀sì gan sọ́ọ̀sì ìpìlẹ̀ ẹ̀bẹ̀ ibẹ̀ ló ń ti gbà á ẹni tó dìgbà kan lọ́wọ́ kọ́líìgì ẹ̀ mọ̀ pé àjẹ́ kí fún mi ní ti bàbá yẹn náà láwọn ìlànà táwọn èèyàn rìn ó lè sọ wípé bàbá kan àjágbé lọ fún bíi eleven years bàbá yẹn gbóná alóògùn gidi ni wọ́n mọ̀ láyé ọ̀dọ́ ẹ̀ ló ti bá kí ní ẹ̀pàdé ní ìlú kan ó ah, tún mọ̀ sójú kòrò àkèrè kan gbà lọ́wọ́ tiẹ̀ náà ẹnìkan wá ń sọ ọ̀nàbí ọ̀sọ́lọ́ ọ̀sọ́lá ó wá ń sọ fún wa pé mo rẹkọmẹ́ndì àsọ́lá Ibrahimiya wọn ní àsọ̀lá tó yẹ fáàtì nígbà tó yá nígbà tí wọ́n rí ìkẹ́rù wọn lálẹ́bí náà ló sọ wọ́n ló kàn fi pamọ́ ni pé torí pé àjànàkú ni àtàrí àjànàkú ni àsọ̀lá tó yẹ fáàtì sọ yìí tó jẹ́ knockout pé ọ̀gá wa láyàtọ̀ tí a mọ̀ rẹkọmẹ́ndì kan ẹ̀yin sọ pé tẹnìkan supersede ẹ̀ nàbà ní èyí táwọn sọ yẹn náà ànábì ò kàn fi pamọ́ ni ọ̀tún tọ́lẹ̀ tí ó fẹ́ parọ́ kan yóò fi mí irọ́ mi yóò fi gbé lẹ́sẹ̀ pé nígbà tó rí i pé orí ipá àwọn a ò lọ àfipamọ́ fún amádà Tìjàní ló wá nígbà tó wà fún gan-an ó dìde jókòó nù sàárè ni tọ́jọ́ ń sọ̀rọ̀ báyìí kì ó yọrí ọ̀nà lè yọrí nínú sàárè àkọọ́lẹ̀ rẹ̀ wà o tí wọ́n lè sọ pé ń bọ́ lọ ti rí nítorí sọ yẹn àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ̀ o kí wọ́n kọ́ ọ́lẹ̀ pé tó ṣẹlẹ̀ gangan nù pé wá fẹ́ àwa fún un bẹ́ẹ̀ ni ó tún bẹ̀rù àwọn tíra mi náà. àlẹ́ àdìkáàrù lójoojúmọ́ lọ́sàn-án lóru àdìkáàrù tó pọ̀ débi wípé àmọ́tán àbí kí n sọ wípé atẹ̀lẹ̀mọ́ kàkún tán tó bó ṣe tóbi tó nínú pé a fẹ́ sùn àtàjí lẹ́yìn sùjúd lẹ́yìn oúnjẹ nígbàtà fẹ́ jẹun lẹ́yìn oúnjẹ a fẹ́ mu nígbàtà mu tán nígbàtà fẹ́ wọṣọ àdìgbàtà fẹ́ súnmọ́ ìyàwó wa a fẹ́ wọ mọ́ṣáláṣí a fẹ́ wọlé ẹ̀gbin a fẹ́ jáde kúrò ń bẹ̀ òjò ń rọ̀ àrá sán subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan tí wọ́n rọra ń wí àwọn yorùbá ní ìtàn máa wí ń bẹ̀ o wọ́n ní táwọn awé ń bẹ̀rù tí òjò tọ́lọ́run o tí yẹn bá ti gbà síláàmù tí yẹn fi tànàbí rọ́pò ní sallallahu alaihi wasallam. wàlẹ́sà lè ahàdín ayé ìsànà àwọn ẹ̀sùnà lè náà sí níwá mínà zikiri wàlẹ̀ àdíyà gẹ́gùnmọ̀s àdúrà tí yẹn bá ṣe tí èsè mímọ́ tí ò sì wà lọ́sọ̀dà nábì tó wà jẹ́ pé wọ́n wá rẹkọmẹ́ndì ẹ̀ fún yàn láti máa mú ní ní rọ́ọ̀tì pé àdúrà ilẹ̀ mọ̀ wá ṣe ń gbà báyìí kọ́dà bọ́jà àdúrà mi mọ́ ṣàdúrà mi mọ́ sí ẹ tí ò bá ti sí nǹkan kan tó burú ń bẹ̀ àmọ́ kọ́ wá sọ di rọ́ọ̀tì wípé òun lẹ́ wá kà lásìkò báyìí wọn rárá o rárá eléyìí wọn gbọ́dọ̀ jẹ́ èyí tó wá láti sunna ànábì sallallahu ta'ala wa sallam والأذكار النبوية الصحيحة من أفضل ما يتحراه المتحري èyí ṣe téèyàn ní máa ronú kan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sì gbà pé òun aṣáájú òun láyé bákan náà a rí wípé tọ́lọ́run bá ṣe ìkẹ́ tó ṣe fún ẹrú ẹ̀ àníbùkátà sí ká dúpẹ́ tó bá má dánwò wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní nǹkan tá tí ó mọ̀ jẹ́ pé ọlọ́run kẹwàá à ń dúpẹ́ ọlọ́run má dánwò wá à ń ṣe sùúrù gbólóhùn kan náà láàmà wíta kan pọ̀ ní sùúrù ni wá lẹ́yìn àdìsọ́kàn wàyídà adnà èèyàn àṣẹ̀ṣẹ̀ ó ṣe lọ́hùn isakfar àti kíbi lélẹ́yìn náà yóò wọ ọlọ́run bá lálá foríjì tí wọ́n bá ní èèyàn wá wà nínú òkè ọlọ́run yóò dúpẹ́ fọlọ́run kọ́ ìdùwà àṣùkùrù ọwọ́ mọ̀bìnrin òǹdè tí ẹ̀mọ́ bí ìdè ìkẹ́ ọlọ́run ní kéèyàn dúpẹ́ fọlọ́run tá a mọ lórí orígun mẹ́ta alákọ́kọ́ ń bẹ̀ òun ni kéèyàn ó máa jẹ́wọ́ pé ọlọ́run ló kẹ́hùn kó mọ̀ láti inú ọkàn rẹ̀ pé ọlọ́run ló sì kẹ́ náà wọ̀tà hádùsù bí ẹlẹ́ẹ̀kejì ní kéèyàn fi sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tàṣùrí fòhá ti bẹ̀rẹ̀ dọ́ wà léyìí hà iná ọlọ́run ọba tó fún ni ká lò síbi tí ó yọ ọlọ́run ọba náà nú gbogbo àwọn ìṣesí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a wí inú onígbólóhùn tá mọ̀ wí tá wí tá mọ̀ pé à ń dúpẹ́ wọn fọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì mí hànú mi nà tó wáyé pàdánwò ló dé látọ̀dọ̀ ọlọ́run bàbá wa fọ̀fọ́dọ̀dọ̀ fi há sọ́bùrú wọ̀tẹ̀sẹ̀lì sùúrù láàfi gbà sùúrù láàfi gbà wà sọ́bùrù hafsu nafsa alani tasakhus bil maqdur sùúrù sì ká mọ̀ mọ̀rò ọlọ́run ká mọ̀ mọ̀rò jọ ọlọ́run kiri pé ẹ̀wà rí tọ́lọ́run tó mú wá ẹ̀wà rí tó tún ṣe ẹ̀wà rí tó tún ṣe ẹ̀wà rí tó tún gbọ́rọ̀ gbà ká mọ̀ àròjọ kiri lẹ́ni ní ẹjọ́ tẹni tí ó gbà fọ́lọ́run a sì ṣe hapsul lisan a kó ahọ́n dúró a lè ṣàkíwá níbi ká mọ̀ pariwo ọlọ́run kí eléyìí ó yàtọ̀ sí pé à ń wọ́nà ìdẹ̀kùn àbọ́nà ọ̀là níbi ìnira tó bá wa wàhálùsù jàwárì á sì kó oríkèéríkèé ara dúró á ní lè máa síyà pé ńgbà tọ́lọ̀ ti mélé yìí wá kò sí tèmi náà fi rọ́pò àfẹsẹ̀ ẹ̀ ńgbà tó jẹ́ pọ́lọ̀ ti mú kí wọ́n dá mi dúró nínú àwọn tó ń dá dúró lẹ́nu iṣẹ́ èmi náà máìdì kódà bó ṣe bí rí mi ò máìdì ìta àti ríṣẹ́ mi ìsọ́lọ̀ tó dá mi kò mọ̀ pé ibi tí mo ti ń iṣẹ́ tẹ́lẹ̀ kò mọ̀ pé ibi mímọ́ ni tàtó ti wá dá mi dúró yẹn èmi ò fẹ́ mọ́ bá mi ṣe wá sí kan o wọ́n ní ma wá kó ọtí ní ma wá distribute ọtí ní sí mo ti rẹ́dì ó dàbó ti ra wájẹ̀bú òun ti rẹ́dì àtọ́lọ̀ náà ló bínú sí tó bá èyí ó kó oríkèéríkèé ara ẹ̀ dúró kúrò níbi máa síyà ẹ̀ṣẹ̀ torí pádánwò bá látọ̀dọ̀ ọlọ́run tẹ bá rí ibi tẹ́lómi ti ń sọ̀rọ̀ sọ́lọ́run tó bá ti fábì kan rẹ̀ ní bá ń sọ̀rọ̀ sí ẹ pé ọ̀rọ̀ yìí ti pọ̀ ju ọ̀rọ̀ yìí ti pọ̀ ju mo rí rí ni o ọmọ méjì ìbejì ọjọ́ kan náà wọ́n sì kó láyé nínú ásídẹ́ǹtì ah ó sì ti ṣẹlẹ̀ ó ti fẹ́ tọ́sẹ̀ kan ọ̀rọ̀ sì ti kó lẹ́nu wọn ó ti fẹ́ tọ́sẹ̀ kan kémi tó dé àdúgbò yẹn ní ẹni tí mo wá pé ẹ jẹ́ ká tún yọjú sí ibi tí ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ ká tún bá wọn sọ̀rọ̀ lọ wọn tí ì ọ̀rọ̀ burúkú kó lẹ́nu wọn sí ọlọ́run ẹlẹ́dàá wọn ọba tí ẹ sọ fún pé alhamdulillah o ìbejì ni o ah, ayọ̀ ayọ̀ oríire tí ẹ sọ fún jọ́nà pé alhamdulillah ọwọ́ amú wọn lọ́jọ́ kan náà lọ́ba di fẹ́ ẹ̀bá ń gba ọlọ́run lọ́rọ̀ la hawla wala quwwata illa billah tọ́wọ́ apá ọgbà ayé rẹ̀ ń kọ́ nígbà tó lọ́n sọ fún àwọn ọ̀nà sọ̀rọ̀ pé ọlọ́run ọba ẹni tí ẹ mú lọ́lọ́run ìsọ̀lọ́run bọ́ wù mí inú àti ìyá rẹ̀ àtòun náà àti gbogbo ẹni láyé wọ́n lè pa wọ́n kan náà kó má kankan mọ́ tó kèmì nìkan ọlọ́run lẹ́dà tó wá jẹ́ pé amú bàbàrà pé ọlọ́run o ọlọ́run ọba ló ń gangan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàyínà lámì ẹ̀pẹ̀tẹ́lì ilé yòlíkà àdáwò tó mú bá àyàn kìí ṣe kó fẹ́ pààyàn rùn kìí ṣe bí ìjọba ayé ti máa ń ṣe tí wọ́n bá fẹ́ hàyàn léèmọ́ pípé ẹ̀jẹ̀ páńpẹ́ fún kò sọ́gbọ́n bí òṣè ní kó sọ́wọ́ kìí ṣe bẹ́ẹ̀ lọ́run ṣe máa ń ṣe tádàwò bá bá wa ó yẹ káwọn ọmọ ìyá mi nínú nínú ìran yìí kan gbọ́ yé o tó jẹ́ pé tádàwò bá ti dé àwọn èèyàn pàtó ọlọ́run bá ti ẹ mọ́ wọ àwọn èèyàn jáńtẹ́rẹ́ ní ìsìnlẹ̀ bá ń bá sọ̀rọ̀ ọlọ́run aláwọn àwọn oníbídà kan tún bá débi pé ẹ lè máa sọ ẹ lè impose súnà láwa lórí o ẹ̀yin gbowó Saudi o láìrí ibi tí wọ́n ti gbowó Saudi tó bá jẹ́ pé nìkan gbowó Saudi ẹ dákun só jíwó Saudi ni ń gbowó Saudi ẹmọ yàtọ̀ só jíwó Saudi ẹ dákun kí labúrò mi títí pé ń gbowó Saudi ká pé ń gbà torí sí eléyìí ni pé ẹ ti súnà ẹ má gbógun ti súnà toró ṣiṣẹ́ ń bẹ̀ ló fi gbowó ìwọ náà tó ń sọ pé nìkan gbowó Saudi ìbò ni local government tó bìlọ́ǹgì sí ò ṣiṣẹ́ ń bẹ̀ ọyá lọ gbowó mẹ́ kọ sọ pé local government mi ni bí owó sáà ń wọ bí láti federal wọ́n gbà olójú jáde ni toró ò ṣiṣẹ́ ń bẹ̀ ẹni tó gbowó Amẹ́ríkà ó ṣiṣẹ́ ni ẹni tó gbowó ní Paris ó ṣiṣẹ́ ń ni kí ni tara tiẹ̀ kí ni ìbínú tiẹ̀ tó ń bá ká lẹ́nìkan gbowó ń Saudi wọ́n employ ẹ̀ ní kínábù ẹ̀sẹ̀ wo ló wà ń bẹ̀ náà bí wọ́n ń pè wọ́n sí pé kọ́ ọsìn lọ́wọ́ lẹ́nìkan gbowó Saudi ọ̀wá rí èèyàn rẹpẹtẹ náà bàbá bàbá tó lògbà láyé yìí tí wọ́n kú lórí ẹ̀sìn Ọlọ́run àtòdodo tẹ́nìkan ò fún wọn kọ́bọ̀ bàbá tèmi jẹ́ ìmọ̀rún ìlú mo fi Ọlọ́run bàbá bàbá mi gbọ́ wà náírà tó fi kó ní sálárì èmi mo wà ní kékeré èmi àti bàbá mi alẹ́ làmọ́dé lóko zora tasiri oko lèmi àti bàbá mi ti mọ́ kí sobohi magrebi ìṣá ìmọ̀ bàbá mi mọ́ kí àti juma ẹ̀yin ò ráhùn bàbá bàbá yẹn tí wọ́n lo ayé lórí bọ́lọ́wọ́n bá ti fẹ́ bẹ́ẹ̀ ló sì pọ̀ náà bàbá bàbá tá tún sẹ́kù lórí ilẹ̀ dòní tí wọn ò jẹjẹkújẹ wọn ò sẹ́bọ́ táwọn ọ̀dọ́ langba tó máa ń sọ pé táwọn òfin ní sin náà ni pé ẹnìkan gbowó Saudi ọmọ Saudi mi ìlú ẹ̀kọ́ ní ti ń gbowó orílẹ̀-èdè mi ní bá ṣiṣẹ́ o lọ́rùn tí wọ́n sọ pé ń gbowó Saudi ọmọ Saudi mi gangan wà láì orílẹ̀-èdè mi ní bá ṣiṣẹ́ nígbà tí ó bá bá Saudi ṣiṣẹ́ kò ní gbowó ní Yorùbá sọ pé ibi tí ẹ bá ti ṣe ní ti jẹ eléyìí ò ní kankan ṣe pẹ̀lú pé ẹsẹ̀ sìn ẹ má dáadáa dálẹ̀ ń bẹ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú tọ́pìkì tí mò ń tíìtì àtíkìr kò yẹ pé gbólóhùn tí ó mọ̀ wá lẹ́nu wa ọlọ́run bá la fi rántí tí ìkẹ́ bá bá wa látọ̀dọ̀ ọlọ́run gbólóhùn tá a mọ̀ sọ ọlọ́run lè ká mọ̀ fọ̀pẹ́ fún bó ṣe wà nù súnà tó ẹ pàdánwò ni ó yẹ ká ṣe sùúrù lára ká ṣe sùúrù lẹ́nu gbólóhùn tí ó mọ̀ jáde yóò ṣe gbólóhùn yóò jẹ́ gbólóhùn tó ṣe déédéé ẹni tí ń ṣe súnà tá a má dánwò bá ẹ̀wà ń sọ fún wa pé ẹnìkan ní opportunity nígbà tí wò ó ti ní ìwọ lè mọ fọgbọ ọlọ́run bá ya ìyẹn gan ọba làákà ìmọ̀ rárá bí ìgbà tí ìfun ti wà lẹ́yìn lọ́pọlọ àbẹ́jẹ́ ta síbẹ̀ ni kọ́lọ́mọ hàn lè mọ̀. ọ̀jọ̀gbọ́n kan ní nínú àwọn sálàf wọ́n ní ìnàlẹ̀ abdallah ya'malu àdàmbà ẹrú lè ṣẹ̀ yẹ́dẹ́kùlù bí ìlìjánà tẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ó sì gbé wà lìjánà wọ̀yá àmàlà alhassana ó sì lè ṣe dáadáa yẹ́dẹ́kùlù bí hannar tí ó sì fi dáadáa wọná kọlù kai wọ́n ní ẹ̀dàkùn ẹ̀sàlàyé fún wa o ẹ̀sàlàyé fún wa o kọl sálábù náà ló sọ̀rọ̀ yìí o mò ń kó tiẹ̀ ni o ó ní yámẹ́lù dam yóò ṣẹlọ́hun fàlàyà záàlù nọ́sùbà àìníyìí ẹ̀ṣẹ̀ yẹn wá ní kó lọ́pọlọ ẹ̀ àti ìbànújẹ́ ẹ̀ kọ́ ìfàmínú ẹ̀rú ọmọ wa bá mo sì kọ́ ẹ̀rù yẹ ọlọ́wọ́ mọ̀ bá pé mo dáràn é mo dáràn ẹnìkan kan ò ká mọ́ o wọn àtọ́lọ́ ní báyìí o é mo gbé báàkì yà ń omi ọmọ dà lójú ẹ̀ nàdíman yóò máa sàbámọ̀ musahiyan ojú ọmọ tí ní rọ́bì tààlà ó ní gbogbo ohun tó ń kàkalẹ̀ yìí ọlọ́run sì fi sàmójúkò fún èmi náà ló sẹ̀ ìdààmú bọ́ tó báyìí sẹ̀pẹ́rọ ẹni bẹ́ẹ̀ ó ti pinnu àti mọ́sẹ̀ mọ́ ó ti ń kábàámọ̀ lórí ìkankan tó ṣe tó já ìdá ó ní ẹ̀wà rẹ́nì kejì kò tí mo kàn dá dúró ń eléyìí ni ó ní mò ń kásáràl kọ́líbì ẹni tá a wíhùn náà ọkàn rẹ̀ ó ti rún eegun ọkàn rẹ̀ ó ti rún kò ní ríbi ìrìn rí láwùjọ mọ́ ìbànújẹ́ rẹ̀ ó pọ̀ torí kó ṣẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá mọ̀ pẹ̀lú ẹ̀ wọ̀yá fàálùlẹ̀ hasana ṣùgbọ́n ẹni tó ṣe dáadáa fàláyà záàlù yàmúnù bí hàn àlàrọ́bì yóò tó máa fi dáadáa òun ṣèrè gún sọ́lọ́run tó dáa ṣe pé a kí lọ tó fẹ́ ọlọ́run òun ṣe náfìlà látàlẹ́mọ́jú lẹ́gbàá tí mo kọ́ràn yàn tán ọlọ́run ní bá wí wọn o wàtàkàbàrò bí a ẹ wá jọrọ ẹ lójú lórí ẹ wàyára anáfà ó ríra ẹ yorùbá ní ọmọ mọ́jà ríra wa torí pé à mọ́tòmọ́tò mo jọjú kò nítumọ̀ ipa nírun ni òun wà rí rẹ̀ torí pé ó ṣe ìbádà kan bọ́yọ́ náwó ọkọ̀ mọ́sálásí ọlọ́run at least mo kọ́ eré eléyìí ó fi pọ̀ ju mo kọ́ mọ́ọ̀sì torí pé ọ̀rẹ́ sàánú mi náà mo fi kọ́ mọ́ọ̀sì ó ríra ẹ̀ subhanallah wà yóò jìbò bí ha ó jọrọ ẹ̀ lójú wàyà sàfíìlù bí ha ó nága wò ó pé at least ó ní owó ọlọ́run dáta mo dààmú kí n tó rélé náà ni wàyà kúl fàáltù fàáltù mo ṣe báyìí mo ṣe báyìí ni tọ́ọ̀bà fi ń tọ́ ọ ṣe bẹ lọ́hùn sọ wípé tó bá mo fi mo fi ṣe bẹ́ẹ̀ gbàdúrà mi kí ẹ ṣe wọ́n tí ẹ bá bá eléyìí lọ pàdé ọlọ́run ọlọ́run lè bàṣẹ́ ìjẹ́ analysis ọ̀rọ̀ tí sálàfù yẹn sọnù bẹ́ẹ̀ ló sì rí lóòótọ́ èyí ó kábàámọ̀ bí ẹ̀ṣẹ̀ á sì fún lérè èyí ó jọ rẹ̀ lójú bí dáadáa á sì fún níyà bẹ́ẹ̀ ó ti ṣe dáadáa lóòótọ́ àwọn àdìkáàrì ta ní ká mọ̀ ṣe gbogbo ẹ̀ tó bá jẹ́ pé tó bá ti dùbúlẹ̀ báyìí àbó fẹ́ dìde bàbá mi àkànjí ni máa wí eléyìí náà ti burú jù ó ní tó sọ̀tọ̀ fẹ́ dìde ó ní tó sọ̀tọ̀ bá fẹ́ gbé sí àlélẹ̀ ẹ súnmọ́ àwọn àfọ́ onísúnnà ẹ yàgò fáwọn tí máa ṣì ní lọ́nà wípé ilé nìkan ọ̀tọ́lá nílànà ẹbọ nílànà èṣù eléyìí ni wọ́n fi para ìpara mímọ́ ń bẹ títọ́lá tó jẹ́ oúnjẹ ní mímá ọ́nbẹ ṣùgbọ́n gbọ́n tá à ń wí àwọn èèyàn ti gbọ́ yé o àkàtù tó sì wí fún ni ẹnìkan lọ gba nǹkan bì kan ó gbé dójò ló báyìí ló bá ní kíní pọ̀ àkàtù yìí pọ̀ o àbúrò mi bá ń dúró lẹ́nu ọ̀nà léèwẹ̀ torí léèwẹ̀ náà ti ní kí n wí àkàtù yẹn ó sì ń tóbi péjì kan àtààbọ̀ mọ́ kàkí máa wí léèwẹ̀ àbúrò ẹ̀ ní bá kalẹ̀ náà ọ̀nà léwẹ̀ ń ta òun wí inú léwẹ̀ nínú ilé ó gbé dé díjò ló ní àbúrò ẹ̀ ní á ah, òun náà sì òun kì í ṣe pé òun dákan màmá kò sí yéun tó ń jọ́nà lọ́hùn òun ti wọn jọ́nà ló ti wọ̀ pé ah, irú kí ni àǹtí tún gbé dé yìí òun sáà ní choice òun ló kà ní ní bá ń gba gbọ́lù lẹ́nu òun léwẹ̀ níbi tí ó bá jẹ́ pé bá a bá ti fẹ́ ka àdìkáàrò tó wá láti inú ẹ̀sìn kan tá a lè kà ń bẹ́ẹ̀ àmọ́ ṣe pé àlùjọ̀nù bẹnu léwẹ̀ tẹ́lẹ̀ náà túùgé fọ́ọ̀nù ó ní táàwù tàbá fẹ́ sùn tàbá tají lóru ó lè ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ni mo ń ṣẹlẹ̀ èèyàn lè lálàá tó bànú jẹ́ ó lè lálàá tó dùn nínú tí gbogbo nǹkan ọdún làwọn èèyàn mọ̀ gbogbo ìdùnnú ìdùnnú ayọ̀ ayọ̀ wọn mọ̀ kọ́lọ́ ọmọ kàdán ọmọ má dánwò wá tí wọ́n mọ̀ fi gbólóhùn mi rọ́pò ẹ̀ ibi tá à ń lọ nìyẹn wọ́n mọ̀ fi gbólóhùn tí ọlọ́run bá ti nǹkan ayọ̀ pé kódà àdúrà ń bẹ o ẹ bá ń sọ fún àfa alágbájá náà o ẹ bá ń sọ fún lè mọ́mú o àdúrà ń bẹ ọjọ́ àlàmísì o inú wọn dùn nù ẹ jẹ́ kí mùsùlùmí dé ẹ jẹ́ kí mùsùlùmí dé wọn ní wọn lọ sóńdó kò lọ́ndó lásán oyè àyè ńgbà tí wọ́n sọ fún pé ayé ni yóò mọ̀ lọ́ndó yóò mọ̀ lọ àkúrẹ́ yóò mọ̀ lọ state yóò mọ̀ lọ jẹ́bà àbáńgbà tí dáadáa dé òkèsí ìrìnmọ́ àdúgbò àdúrà ń bẹ o senio ń ṣe ni o ìyẹn sì pọ̀ láwùjọ wa ọ̀nà pọ̀ láwùjọ wa ọlọ́mọ sì wà lọ́nà lẹ́yìn ìmọ̀nà rọ́bàna áfíríkà nínú sọ́bọ̀rọ̀ wàsábìtì àkùdámọ̀nà wọn sórin alùkọ́mì kàfírín rọ̀bánà látún ìdá wà ta'ala wabarakatuh